olúwa tí wọn máa ṣe lẹ́yìn Ọlọ́run ó ní túmọ̀ rẹ̀ ẹsẹ rí màá ti sọ̀rọ̀ ọmọ inú inú àgbà àgbà nínú àwọn ọmọ inú àgbà ó rẹ̀ sọ pé ẹ ẹ ẹ onígbà wọn ti káwọn lọ balẹ̀ káwọn kúlẹ̀ káwọn ti wọn lulẹ̀ ti pa kò túmọ̀ sí. bẹ́ẹ̀ ma pé kò كلا كانوا سلف أي لا يسجد بعضنا لبعض أقصى بلا طريقة لإطلاق بعض من الشريعة ما يسجد كيف يكون كان لشان أبدا لكن تكافر أكمل sẹ́rí ọwọ́ báyìí kí ni wọ́n ń pè ní kẹ̀rí à sojú orí kalẹ̀ apá kan wọ̀ wọ̀ orí kalẹ̀ pàpà tí o bá ti wá pé o kú wọ̀ tẹ̀wé tó ti lọ nù rògbò ọ̀nfà ẹ̀ṣin ó tún kọjá rògbò ó tún gbé ẹnu lọlẹ̀ dáadáa ó tún wá jẹ́ sùdú lọ́nbẹ̀lì dẹ́bà bí forí kalẹ̀ gan-an gbogbo ẹ̀ṣin náà sọ̀rọ̀ ṣẹlẹ̀ àṣìṣe Abdullahi bin Abbas àwọn ẹni wọ́n tún sọ wá láǹfààní tó ń kéde lápá pé kókò kọ́ lọ́wọ́ kẹsàn-án ìlà tẹ̀sí ìrẹ̀lẹ̀ Abdullahi bin Abbas tó tún sọ wá láǹfààní ìgbà tó lọ́wọ́ bá sọ pé wọ́dọ̀ fún lọ́lọ́ Baitul Maqdis Jerusalem ẹ wọlé gbàrà lẹ̀kùn rẹ̀ lẹ́ni tó forí kalẹ̀ ẹ sọ fún mi bó lẹ́sìn wọlé ẹni ẹwọ́ mẹ́tíláṣí ẹ forí kalẹ̀ ẹ tíra ẹ wọ mẹ́tíláṣí ẹ forí kalẹ̀ fẹ́ẹ́ máa rákò wọ̀ ni tí ẹ bá wá ń bọ̀ tí ó forí kalẹ̀ fẹ́ẹ́ máa gbé àá tí ó tètè pọ̀ gbogbo jọba ti tó ti wọlé gbogbo wọn gbọ́dọ̀ wọlé yẹn tó yẹn fún òun tó wọ ọlọ́wọ́ àti ẹ̀ bá wọlé ẹ wọlé sujada lẹ́ni tó forí kalẹ̀ tètè fi iwájú kan lẹni àbíbáwò Ibn Abbas ní tuma rẹ ní mọ́lẹ́ hàní lẹni tọ́tẹ̀ lẹni tọ́tẹ̀ tọ́tẹ̀ fúta ní kọ́lọ̀ ìtumọ̀ rẹ̀ sẹ́wọ́n pé àti tẹ̀wọ́lú wọ́n yàtọ̀ sí àti máa forí gbolẹ̀ so eléyìí ní tọrọ sọmọ ẹgbẹ ní ìmáàmù olùfẹsẹrẹ Ibn Jarir al-Tabari ni wọ́n ti wá sí àlàyé ẹ̀kọ́ tí wọ́n pé gbogbo sùjú tẹ̀ bá rí tó wà lọ́sẹ̀rẹ̀ ọ nítorí báyìí títí tó fi tó ní tó fún un ti kò ní káyọ̀ torí di eléyìí nígbà tó wá lẹ́yìn kan tó ti ṣubú lulẹ̀ fún ìdìbò igbó lẹ̀ ti kúnlẹ̀ fún ó ti tẹ̀ fún láwọn fara mọ́ sáwọn fara mọ́. àmọ́ àwọn àgbà tó ń fẹ́ fún àwọn èèyàn lẹ́rù àwọn bàbá ah, wọ́n ti ní kó sí kúnlẹ̀ ní Islam àwa ni ẹ mú wọn tọ́ ní Islam. kò ní rí mú wa sáàkì ẹ̀rí ìpè ní tàbí tí ìbá ti islam eléyìí tó lè mú wa torí ti ilé ìgbà yìí islam ìrọ̀rùn islam òmìnira ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ islam anábìsọ̀lá ìṣọ̀lá sọ pé o ò ní jọ́mọ lẹ́yìn òògùn tó o bá jẹ́ ẹni tí ń bọ̀ wọ́n bàbà o sì lè jọ́mọ lẹ́yìn òògùn tó o bá jẹ́ àgbàlagbà tí ń sànú ọmọdé ṣùgbọ́n bó ló ti bọ̀wọ̀ fún èyí lè láwọn àwọ̀ ní mùsùlùmí làwọn àjẹmá wọn ti kékeré torí tó bá ti gba islam gbogbo àti kékeré ni wọn bá ti kí lọ fẹ́ ti ṣe má. ó kọ lásán pixel eight months kò tó kò bá àdé bì náà ọlọ́run ní aburú ní gbogbo máa ń tó kọ̀ dára lẹ́yìn tó ti gbọ́ lọ́gbọ́. wọ́n ti ń pìyàn ló kọ̀ dára bọ̀ kó tó ti gbọ́ gba islam. gbígbé páàpù lòun ẹ̀ máa fún páàpù tọ páàpù páàpù páàpù páàpù ló ń wọ yẹn ọ wá gba islam ọ wá ti mú à páàpù yẹn ẹgbọdọ parẹ o àtẹwọn pé bí sẹlẹ mọ fòsókò láti nà àbúrò ní kéèyàn máa tó pọ lẹ́yìn ìgbà tó ti gbọ́ lọ́wọ́ bá tó bá débẹ̀ èèwọ̀ ni kí mùsùlùmí orí kalẹ̀ fún èèyàn ọ̀tẹ̀ èèwọ̀ títẹ̀ ń nínú òfin ṣẹ̀ríà àwọn olùmọ̀ pín sọ́nà méjì apá kan ní wọn wọn sọ pé haram àwọn ni wọn pọ̀ jù apá kan ní wọn sọ pé ọ̀gbọ̀wọ́ akóyìlá àti sakóyìlá àti ojú dára owó lọ́dà àwọn tí wọn ti kó akóyìlá rẹ̀ náà wọn ní akóyìlá rẹ̀ lópin ìgbà tí bàbá tó rò kó àwọn màlìkí àgbẹ̀yìn ayé wọn ní tí o bá ti tó rúkú tó o bá tẹ fún yẹn tí o tó rúkú wọn là kó ìlà rẹ adékòtò bá tó rúkú tó ju rúkú lọ́gbọ́ haramu náà ló lọ́dọ̀ fún ẹ tọ́ ìtàn ìwà ti lónìí nǹkan ṣé rúkú plus ni àbí rúkú minus ẹ̀ dáhùn rúkú plus àti tí o tó rúkú àti tó tó rúkú gbogbo ẹ̀ bẹ́ haramu ni ilé tọ́jọ́ gbàdúrà kájínà sí pèsè tọ́jà àtàwọn ẹ̀sìn wa ní ká má ti wá àyàn lọ́rọ̀ mùsùlùmí òdodo lọ́rùn láti pàtì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pàtì ká láwọn ìta bá pàtì ká fara wọn lọ anabisuwa àtúntò náà bí gbogbo rẹ wọn lò sún méjì òní pàdé rẹ fún ọba ara wọn lọ́wọ́ àyàfi kọ́nà wọn kó orí gbìn kíní kejì wọn kó tó tó ọkà gbogbo eléyìí àwọn ọ̀fẹ́ àbáǹfẹ́ àkókò fẹ torí pé nígbà tí ìwọ bàbá àgbàlagbà tó náwó sí ọmọ inú rẹ tọgbà àkókò rẹ tó àkókò ti dẹgbẹ dẹgbẹdẹgbẹ lọmọ káwọn kò ìwọ náà ló ní gbà ọmọ sì rọra díẹ̀ náà ló rọra fọ kàmẹ ẹ tó kù bàbá rẹ bí wọn bá fún lọ́wọ́ kọjá gbà ẹ ẹ àwọn nǹkan tí ọlọmọ fi forí sí àwọn ọkà nítorí pé ìsìláàmù gẹ́gẹ́ fúnra rẹ̀ àwọn èèyàn ká fún àtàwọn wọn kà fún ṣé máa kọ́ wọn kálá sáà kò lójú tì kò ní pè é fúnlẹ̀ kẹ́ni láàyè kúnlẹ̀ kẹ́ni láàyè dọ̀bálẹ̀ ọmọ tó kúnlẹ̀ tó dọ̀bálẹ̀ fún ọ tó ti gbé ẹfẹ ọfẹ dá sọ̀rọ̀ tí wọ́n sọ bàbá òní sọ̀rọ̀ yẹn ọ̀gbẹ́ni sọ̀rọ̀ bàbá èmi ó sì tún fi dọ̀bálẹ̀ sọ ẹ bẹ́ẹ̀ tún ta ọmọ ìlú ta ó sì gbé ẹdun bàbá àwọn òbílẹ̀ tó àtàkì ò nítumọ̀ rárá torí ẹ̀ mọ̀hádì mi bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ìlọ. mọ̀hádì ọ̀nà anábìsọ̀lá àti nàwọn ará ń tẹ́ wọn ará lọ sí yamá nígbẹ̀yìn kánàbì òkú kánàbì òkú wa nígbà tí kótó dìgbà anábìsọ̀lá àti nàwọn ará lọ sí ṣáà. ṣáà ìlú àwọn róòmù àwọn kaifa àwọn ìwà nìṣà níbẹ̀ ni àwọn ẹlẹ́yìn pọ́ọ̀lù náà kún bẹ́ẹ̀. nígbà tí wọ́n á lọ dọ̀wọ́ lórí pé kí gbogbo bá ti fẹ́ sí àwọn olórí sọ́ọ̀tì ní ọmọ orí kalẹ̀ fún wọn. ẹ̀yin náà ti rí ní bẹ́ẹ̀ la ẹgbẹ́ kan ní ìsinmi wọn kọ́ di kan fún kálukú kò ní lọ yẹn. láti wọ́n á àti ló ti sọ ìyẹn àwọn ọjọ́ ìdáná kankan wọ́n ti ń kalẹ̀ fún wọn. وصى النبي ما عندكم النبي تتسيد ولد آدم أسواد الله النبي آدم إذا كنت معاذ بقى أقول لهم صدق الرسول صلى الله عليه وسلم أقول قال قال أنا بما هذا ليس إلك يعلم كقول ewo lele يا náà lẹbi òní kiri jẹ bẹ wúnyà. ẹ ò bá wà ní ìwádìí òṣèlú. mahada táwọn bá wí ó sì ju ó fa mahada tó ń kíbi náà nìyẹn tó opposite là wá dá so anabi mahada èwo lélẹ̀ yìí anabi níbi dé ètè ìdùnnú bẹ́ẹ̀ dìde. ibi tẹ ẹ rẹ mi lọ ṣáà mo ní kí wọn bá kí àwọn pàtàkì pọ àwọn pátíríkì pátíríkì ẹ̀wọ̀n kó yẹ sọ́ọ̀tì wọn tòkó máa kẹ́ ọ pàtàkì kọ orí kóró náà orí kan rẹ̀ àtàwọn kọ̀tà wíta àwọn rẹ́fúrẹ́nì rẹ́fúrẹ́nì tí wọ́n bá kí wọn pásítọ̀ pásítọ̀ wọn máa ti bẹ́ẹ̀ fún wọn á rí pé àwọn tí ò já mọ̀ kankan wọn ti bẹ́ẹ̀ fún wọn ànábì kan láàmú ọ̀sẹ̀ fún wọn. dídé lọ́kùn tó ámìrán àkàdẹ́ni àníyàn ti bẹ̀rẹ̀ àkàdẹ́ làwọn ọ̀tọ̀ mọ́ àkàdẹ́ àti tẹ́lẹ̀ bá jẹ́ ní sísè nìkan láti ẹni tó kókó ìkàlẹ̀ fẹ́lẹ̀ obìnrin bá máa pa nígbà pa láti kọ́ wọn tó ìkàlẹ̀ kọ́kọ́ rẹ̀. lọ́wọ́ fún tù eléyìí wọ́n pè ní ọ̀fọ̀n pinna ìdílé pinna ìjẹni tó sì ṣe torí ọkọ̀ àwọn ọ̀sán fún yàrá rẹ̀ náà orí kalẹ̀ báwo orí orí kalẹ̀. ولا يتخذ بعضنا بعض اربابا من دون الله اديك انا استكامه تريد كان يكون علم كما كل يلوت تسوق سكون من باب اتخاذ بعضنا لبعض اربابا من دون الله وكذا يوجد يذكر كما تقول وكان هو تابعين فبدأ أقول لا يحدث لا لا والله عكرمة وكان هو تابعين أقطع إلى عبد الله بن عباس رضي الله عنهما وصحبه فإن تولوا ìjẹ́ tí wọ́n bá kọ̀ wọ́n kọ̀ láti sí lọ́run wọ́n kọ̀ láti fẹ́ gọ́sì wọ́n kọ̀ láti jẹ́ ẹni tí ò ní máa má pàkan wọn lójú àyàtọ̀ sọ́lọ́run فقولوا اشهدوا بأننا مسلمون tí wọ́n bá kọ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú gbólóhùn tó jẹ́ gbogbo jọ́sìn yìí olùtọ́ òfìsì olùtọ́ kìí ti pẹ́ yìí nìkan là ń bá wí yàtọ̀ táwa ọjọ́ bá wà àtẹ̀yìn wí tẹ́ ẹ bá fi káwa mẹ́tìfà sí lọ́wọ́ ẹ bá wa wí táwọn náà bá bá yín níbi pẹ́ sí lọ́wọ́ àbá yín wí tẹ́ ẹ bá káwa mẹ́tìfà sẹ́kọ̀ sọ́lọ́ ẹ bá wa wí táwọn náà bá ká yín mẹ́tìfà sẹ́kọ̀ sọ́lọ́ àbá yín wí tẹ́ ẹ bá káwa mẹ́tìfà amú apá kan nínú wa sọ́dọ̀ nítorí pé àwọn tí wọn táwọn gbé lọ́wọ́ àwọn àwọn òdòdó àwọn náà wọn ní fẹ́ ti fún ẹsẹ̀ rẹ̀ wọ́n ti ń pawó àbí bẹ́ẹ̀ kọ́ owó bẹ́ẹ̀ fún ìkan kàtà sí torí bẹ́ẹ̀ máa ti ro èyí máa nítorí ẹ̀kọ́ sọ òní fẹ́ sọ nítorí ẹ̀kọ́ sì òní fẹ́ sè nítorí kọ́ńbà dínà mara ọlọ́run tí wọ́n bá pọ̀ فقولوا اشهدوا بأننا مسلمون ẹjẹ rí sí pé mùsùlùmí làwọn ẹjẹ rí sí pé mùsùlùmí làwọn ìdí ìlú rẹ mẹ́ta bá ti pè wọn tá a fi olódò àwọn tẹsán pọ náà lè dáhùn ẹgbẹ́ kájẹrẹ làwọn náà ṣe láti ọwọ́ sọmọ ẹlẹbà wọn náà kọ sílé ọmọ àti mẹ́ta sáwọn ti wọn náà ìgbà tí a bá ti gbìyànjú tí wàá tó màá gbà tó o ti tọ́ka wa torí ẹ ẹ̀mẹ́rin ti tẹ̀lé رحمه الله تعالى عند رواية أيضا محمد صلى الله عليه وسلم إلى مثل صحيح البخاري كما تقولك في قيصر في سرور مروه إلى سوى من حديث عبد الله بن عباس رضي الله عنهما إنه أبو سفيان رضي الله عنه ويحيى من يصلح الحديبية Abu Sufyan wọn lọ sí ilẹ̀ fún káàkátà nígbà tó délẹ̀ lọ́sẹ̀ níbi pé lẹ́tà dábì sùnmọ́ àtúnṣe tó ń kọ́ sáwọn lọ́balọ́ba kékeré ní kí wọ́n ṣe ti nà ètò ìránṣẹ́ sí kẹ́sọ̀ fún ìdí ọba Rome ìlú òyìnbó bá wọn ó ti dé lẹ́tà yìí dé olórí Rome wọ́n á ní wọ́n mọ̀ wọ́n gbogbo agbègbè báwọn ti ń ṣèjọba tí mo wò ó lè tí mo lè tó orí wà wọn lárúbáwá náà lè fi jáde nù wọn wá fóun tiẹ̀ wáyé àwọn tó ti máa ń kà wá fún wọn wáyé lọ́dọ̀ fóun kí wọ́n mọ̀ nípa abẹ́rẹ́ Muhammad lọ́lọ́lọ́ àwọn àlejò àlejò. báyìí wọ́n bá ti fún bí àwọn àbúrò bí àná àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n bá kó lọ́ba kẹ́sọ̀ kẹ́sọ̀ rẹ̀ nípa mọ̀lẹ́bí àbíyọ Muhammad sallallahu alaihi wasallam ìròyìn ànábì sallallahu alaihi wasallam kí ni ànábì sallallahu alaihi wasallam pè yẹn lọ síbi rẹ̀ ó sì fún yẹn òun nípa gbogbo ọ̀gá yẹn. títí olùwà sọ pé ọ̀gbọ̀dọ̀ parọ́ pọ̀ ọ̀gbọ̀dọ̀ parọ́ pọ̀ ṣùgbọ́n dáhùn sí ni pé báwo ló fi hàn kó síwájú kí gbogbo àwọn èèyàn tó pẹ̀lú rẹ̀ náà tó lẹ́yìn ìdí ni pé tí àbúrò bí àbá parun kẹ́hìn jẹ wà lẹ́yìn rẹ̀ kẹ́hìn kò rí rẹ̀ so àbúrò bí àbí káà irọ́ ọ̀dà mọ́tò parọ́ àmọ́kò tètè ọ̀pẹ́ kékeré nígbà yẹn àmọ́ rò ó tètè torí tó bá ti sọ̀rọ̀ báyìí kẹ́ sọ̀rọ̀ wojú àjọ wà lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀parọ̀ ọ̀parọ̀ tọ̀ ibì kan làbó sùdí àti wọn á rí òun náà sọ fún àìsàn yẹ ibi ìmọ̀sọ̀rọ̀ àwọ̀rọ̀ kìlọ̀ gbogbo mínísítì ẹ̀rọ ìṣúná àtúnṣe tó bá báyìí láti òun tó bá báyìí láti rí mẹ́rin tí máa yí àti òun máa bá àgbẹ̀mẹ̀tì ẹ̀ jẹ́ onírárá o ṣùgbọ́n ní lówó lówó báyìí a ní àgbẹ̀mẹ̀tì kan ní kíríkì kan pẹ̀lú rẹ̀ àti ìmẹ̀jú ti ń bẹ̀ sóyè olùdẹ̀wọ̀ yẹn ní tó àti ìmẹ̀jú òfin tó àmọ́ tá a mọ nípa rẹ̀ ní kékeré ṣe kí ni kì í yà sí òun kì í fi gba mọ́jẹ̀mú tá a bá jọ ní pẹ̀lú ẹ̀ ọ̀tá nù ní sọ nípa àlẹ́ ìṣòro wa nígbà àwọn sọ fi hàn padà wá káyìí náà nígbà tá a lè sọ wọn àlè sọ̀rọ̀ fún ẹsẹ̀ lọ́wọ́ wa. ìtàn wa nílò oníkíwì sábà wọn fi ṣe lẹ́yìn wọn náà lọ wọ́n fi ìwé àlejò kọjá rẹ̀ bẹ̀rẹ̀ dẹ́ o àwọn fi ìwé ránṣẹ́ sẹ́yìn kan bẹ́ẹ̀ ní àwọn lọ́ba lọ́ba yẹn wọ́n fi pè lẹ́yìn Islam tó fi gba báyìí ló ní òòrùn ìnira bá kàn tó wà ní sàárà láti ọkàn fàwé ya ni bẹ̀bí tó ìlú ìlú ara wọ kankan wọn kẹlẹ ti falẹ kan yẹn ọlọ́run ti pa ìjọba yá ìwé àná ti pọ̀ já pé màá fi síbi kan àti ráyè àráyè kì í tọ nínú ìwé yẹn بسم الله الرحمن الرحيم من محمد رسول الله صلى الله عليه وسلم إلى إرقم عظيم الروح سلام على من اتبع الهدى أما بعد فأسلم إسلام وأسلم يؤتك الله أجرك مرتين فإن توليت فإنما عليك إثم الأريسيين ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأنا مسلمون ọ̀pọ̀ nínú ìwé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ onídùúgbò gbogbo abáfẹ́ kọ lẹ́tà tí kékeré ká bẹ̀rẹ̀ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ láì wà náà wà ẹ̀kọ́ kékeré ni kò burú ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ láì wà náà wà kọ́tà ó ti kí bísímìlá gẹ́gẹ́ bá ti ti mà nípa ara ayà kẹlẹ nínú súwọ tó nà ìnáwó ní Sulaiman wà ìnáwó bísímìlá rahman rahim. eléyìí ọ̀tá kó wọ́n ti jẹ́ òkúra jùlọ sílò àwọn kékeré sẹ́wọ̀n báyà kan nínú àwọn ọ̀rá ọ̀tá kó wọ́n fi àlùkùrá nìlọ sí ìlú àwọn kékeré nítorí pé abala kan ní abala kan nínú àlùkùrá nìlọ sí gbogbo àlùkùrá nìlọ èsì táwọn afọ pẹ̀lú tó ní ìgbà tó ti lè gbé àyà kan lọ òkúrú ká tó gbogbo àlùkò àná ìgbà tó lọ ọwọ́ ìfẹ́ jù kàlù ọwọ́ ìfẹ́ jù wọn. ike ń ti gbé àyà kan lọ ọ̀rọ̀ tá à sọ nípa àyà kan ọgbọ́dọ̀ yàtọ̀ sí dáàbò pa gbogbo àlùkò àná. ayé ìdájẹ́ ẹ̀sẹ̀ sáfọ̀ ìjú ìmìnà sọ̀rọ̀ àná ìlàbílà tó kú fọ́ ìdájẹ́ sáfọ̀ ìkọ̀ àná kò níbi ìlàbílà tó kú fọ́. pé tó bá àyà kan òbí kápò gbogbo àkùránì náà lọ sí ìlú tó etí rẹ ní pé ṣé bísí náà rọ̀hánà rọ̀hìn lásán náà ti fi ránṣẹ́ mi àbí bísí náà rọ̀hánà rọ̀hìn ọ̀ wọnú lẹ́dà tọwọnú lẹ́dà ni àbí ọ̀wọnú lẹ́dà ọ̀wọnú lẹ́dà á gbé pé ọwọ́ tábàá ni yẹtúùdù tábàá ni màálà yẹtúùdù sọ́kùlà yẹtúùdù tábàá ni màálà yẹtúùdù òfin ṣẹlẹ̀ àtọ́ yìí òwúrú tí nǹkan tí ọ̀tọ̀ kájọ òun nìkan ṣe tọ́ba wọnú nǹkan míì gbígbé wíwọnú nǹkan míì tó wọnú nǹkan míì yọ sọ dẹ̀tọ̀ yàtọ̀ sí ká dáyà yẹtí o tó dábàá ní màá dá yẹtí o tó sọ́kọ́lá torí délé àkọ́kọ́ rẹ̀ ẹlẹ́kì ní Muhammad rasulillah bí kaba ti ṣe jẹ́ nìkan ẹ̀sìn kódà kó fi fi ẹni tí ẹ fi lẹ́tà rẹ̀ ń anabi muhammed rasulillah ni abiy rasulillah rasulillah ti di ọlọ́run ṣùgbọ́n ìyẹn rafetlu kan fi lẹ́tà ara ṣe sọgbà fún rasulillah ọba rẹ ṣùgbọ́n ìyẹn ọgbọ́dọ̀ ti torí káwọn ẹjẹ ń bá sọ̀rọ̀ wọn ò gbàgbọ́ pẹ̀lú ẹjẹ ń sọ kẹ́yìn náà wọn á sọ lójú wọn sọ tẹnu sọ̀rọ̀ kẹfẹẹri lẹ́nu bíkẹ́ alukur'an ti fi ọ̀rọ̀ lọ la fi ń bọ̀ sọ̀rọ̀ ìwà ti fi ẹ alukur'an la fi ń bọ̀ alukur'an ọ̀rọ̀ lọ la fi ń bọ̀ sọ̀rọ̀ من محمد رسول الله إلى إرق في أدوى إرق عظيم الروح أربع وروح شباب كثير أنا بس yéèdè pé àwọn ìlọ́kùlọ̀ àti wọn ti kó kọ tiẹ̀ tó yé tó kọ rẹ̀ náà ń tẹ̀ ẹ́ pé táìtù rẹ̀ náà ń tẹ̀ ẹ́ pé kìí kí àti gbọ́mọ̀ wá wá pé kíní kan fi ni wọ́n ń pè wọ́n pé ọba kíní ọba ni tó yẹ okùn rẹ̀ náà ní oṣù máa jẹ́ torí pé wọ́n fẹ́ àjìbò ẹ̀ ní. Islam ọ̀wá ń pé kẹ̀kọ́ sabotage àwọn yẹn kẹ̀kọ́ dẹ́mu wọn ìgbọ́ tẹ bá sabotage ẹ̀ kẹ̀kọ́ dẹ́mu rẹ̀ sẹ́nu pé kò ní gbọ́ tó wọn bá ti gbọ́ táwọn mẹ̀kúnnù rẹ̀ ọgbọ̀n wọn gbà wọn ní gbọ́ wọn ní gbà. sẹ́lẹ̀ ń rà kó máa bá gbogbo ẹni tó bá tẹ̀lé mánà ẹ ìjọba fẹ́ sálámà tó kékeré yìí nù ọlọ́lọ́ kó máa bá gbogbo ẹni tó tẹ̀lé mánà tó ọ̀bùn ọlọ́ọ̀bà bí òníbà òníbà torí kò tí ì tẹ́kì ní kò tí ì tẹ̀lé mánà pé à sàlámà àlékún rẹ̀ máa sọ̀rọ̀ káàdì lọ fún òru rẹ̀ sàlámù padà lẹ́yìnbà torí ọkọ̀ burú tó bá jẹ́ pápá ìjọpọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹfẹ́ على من اتبع الهدى قال الله هو بين ثلاث كلمنا كما كان كيف كلمنا ما ينقص سامو كده مسلمين لو عندك هو عليه سلام على من اتبع الهدى كل كي واحد كان جاء على يلف مسلمين يقولون àmọ́ ọ̀fẹ́ sálámà sẹ́ni tí wàá ti ẹjọ́ tí wàá sọ̀dá múná ara rẹ̀ ṣẹ̀bà lókùdà. Sẹ́nukọ́ ìkú gbẹjọ́ àti ọ̀gbọ́ wí. Tọ́ ẹlẹ́yìn lọ. أما بعد فأسلم تسلم فميدي كما تتفكري كما وانلو دي دبلوماسي tó dáadáa ní sábà ní sọ náà sọ lọ́la ní àmọ́ tí ẹ̀mí ẹ̀dú ọlọ́la ní àmọ́ tí ẹ̀dá láì máa kọ́ sọ́ọ̀sì ọlọ́la tẹ̀. Aslim gba Islam kò lè bàa dà. Ìṣòro ìdíkọ́ ló ti máa tán lẹ́nu. Àbí òye wa gba islam kó lè bá la ìyẹn ní iṣẹ́ tó ṣe ní resọ́ọ̀tì rẹ̀ ṣe. ó túmọ̀ sí wípé tí ọba ti bẹ́ẹ̀ wàhálà láyé wàhálà lọ́la lọ́yà tàbí kí nìyẹn fún fẹ́ ìdíjọba gba islam kó lè bá la àmì ẹ̀mọ́ gbàgbé o àwọn ọgbà yẹn wọ́n lọ pírẹ́sìdẹ̀ntì ìjọba tó islam láyà ẹni tí rẹpírẹ́sìdẹ̀ntì ìjọba tó tọ́lẹ́kùn kan ní sọ́ọ̀tì gbà náà lànà ìṣòwò àti làgbélé dáná tẹ̀sí ẹnìkan wá sàn wà ní ìtàǹbọ̀ gbélé wá ní àmọ́bá ti lè tí islam ó sì lè mọ̀ á ti lè jẹ́ islam gba islam kọ́ ọ̀la bẹ́ẹ̀ tó o mẹ́lẹ́ yìí sọ. ṣé a máa fẹ́ dákun torí jọ lọ? tó torí délé lànà ìṣòwò àti lànà aslim jẹ́ islam wà aslim yóò ti kàn wá fún àjẹrẹ́ kàmá rẹ̀ gba islam ọlọ́run kan lẹ́sàn-án méjì ẹ̀sán kọ ọba ìsán ẹ̀sán pé o tún ṣàfaradà tó ti kò tó ní kò ní kíkó sí ọlọ́nà ọgbẹ́ ìsàlẹ̀jì tọ́ ẹ ń tẹ̀wọ̀tẹ̀ àti islam agbára ẹ̀ tọ́lọ́ pọ̀ tọ́ pọ̀ ara ń bí ọ̀gá rí tó ń pàwé yá ṣe à ẹ̀ẹ́dẹ́gbọ̀n ń tún halẹ̀ mú lọ́tọ̀ bàbá náà ti ń sọ̀rọ̀ gbẹgbẹ ní sẹwọn lẹ́yìn tó bá wá pọ fẹyìn nàmà àlẹfẹ ìmúlẹrí ṣèyí gbogbo àwọn mẹfúnù ti bẹ lábẹ́ rẹ̀ wọn ló lu ẹsẹ̀ wọn sọ̀rọ̀ pé tí olórí bá pẹ àwọn èèyàn sì rẹ olórí tí ọba ìlú ọba tẹ ẹ̀rí gbogbo ẹni wà ní ìjọ ìsìn wọn kọ àwọn ìtẹ látàrí ìjọ náà alábàánu máa ń fa lóòkè anáṣú àlẹ́rìí ni mo lò kéye ẹ̀sìn tó bá àwọn èèyàn bá ń ṣe ni àwọn èèyàn máa ń ṣe jẹ́nẹ́rálì ẹ̀sìn tí ọba àwọn èèyàn ń ṣe ni àwọn èèyàn máa ń ṣe jẹ́nẹ́rálì ẹ̀sìn kan tó bá wá jẹ́ ìgbẹ́yìn níbi àwọn ọlọ́gbàsí ẹ̀sìn gbogbo ara mi náà wà lọ́gbàsí. àbẹ̀rẹ̀ kan tó bá wá jẹ́ mùsùlùmí tèébí o lọ́gbàgbà àwọn èèyàn tó kírun máa ń jọba ní tó kírun.

gbogbo ẹ ẹ̀sírò ẹ̀sírò lórí ọ̀rọ̀ kan èrò pípé kan wọlé ní pé àìsí àlọ́ kọ́lẹ́ ọba ti ṣe wó ọ̀yà kọ́lọ́kọ́lọ́ sọ́dọ́lá. ọ̀rọ̀ kó tìbí kíra làwọn àdúrà ṣe wọn ó tẹ òkè fi pẹpẹ ìpè ìdìbò ẹwọn pé tó bá ti di ọkọ àbùkù àbí òǹkàbù gbogbo náà wà ní wọn wọn pè wọn ní wọn á ní sinmi àwọn akọ ebi mùsùlùmí náà là jókòó صح ولا لا؟ سبحان الله torí ẹ anamisọlá ìsìnkú ọba kìlì ká ìsìnkú ó wù ẹsẹ̀ àwọn ẹmẹkúnnù rẹ nítorí tó bá sábà gba ìsìnkú àyè lè fún àwọn tó gbèsè di ẹsẹ̀ náà láti rí àwọn ẹsẹ̀ àti wọn máa gbà kó o ti ká pé àwọn èèyàn yòókù ẹ ò ní gbà ní já pé àwọn èèyàn yòókù à ìjà bẹ̀rẹ̀ ìjà bẹ̀rẹ̀ nítorí pé Islam kò fẹ́ ẹ náà tẹ̀sí tó wọn fún tó wọ̀ bá wọn láti ọ̀rọ̀ ìbẹ̀. torí ìdí ilé tí wọn bá pọ̀ ó lọ ìbẹ̀ fún àwọn ẹ̀yìn rẹ̀ lánàá ìlú láti aṣọ pé wọ́yá àti ẹ̀sìn ìjà أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون ويا أهل الكتاب لكم يا أهل الكتاب واردوا من آية يقول قل يا أهل الكتاب لذلك الصالحين ويا أهل الكتاب دورنا أتبعي في أقول الكتاب kéde pé sọ pé ẹ̀yin dà tó lọ́jọ́ rẹ̀ nínú pété pé àníbi sọ̀rọ̀ bá àdìsílẹ̀ wọn gbọ́rọ̀ bọ̀ so bàtà wọn fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn òkúta wọn sọ pé ó lé àlẹ́ ìdá mi làwọn sọ pé yá àlẹ́ ìdá wà yá àlẹ́ ìdá àti wọn kò tó wà ó níbẹ̀rẹ̀ ayẹ táwọn kò lè náà yọ torí rẹ̀ ọ̀rọ̀ kí sáfù ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله اتلوه قرآن النبي صلى الله عليه وسلم بك كيف آية القرآن بك أنا بالصوبة كنا بالصوبة في آية السكان بكل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ولا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون. وانا في الله سبحانه وتعالى شما لي غيري انا اردت ان اصدق على كلمه على القران. قالوا بذنبي ان تلك صلى الله عليه وسلم وانا اصدق ان تصدق به العمر كما تصدق القران على ذلك. قالوا ان تلك صلى الله عليه وسلم يروني عسى ربه ان طلقكن ان يبدله ازواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات دون الرسول بيه لا يقصد على ذلك ee ìgbẹ́ tẹ́ tóbi tẹ́ ti dẹ̀. bí àdébà kọ́ gbogbo yín lẹ́nu ìsìn ọlọ́run ó fi omi tó dá ju yín lọ yóò fi dà ọ̀rọ̀ rẹ̀ fún wọ́n jẹ mú mi wọ́n jẹ tuntun balùwẹ̀ tó dọ́dọ̀ tí wọ́n jọ máa jẹ tó fi dábìlẹ̀ pọ̀ tó ti jẹ́ àgbà awẹ̀ bẹ́ẹ̀ lọ́nà wọn ní bẹ́ẹ̀ náà ìlú ìṣẹ̀lẹ̀. peter wà ní ìlú ìṣẹ̀lẹ̀ ẹni tí wọn bá ti lọ ó àpòjì ọba àwọn aró tí wọn ti lọ lóyún ìgbà ayé pẹ̀lú kíni yá àhàlẹ nìyà torí ẹ̀rọ sọ pé ẹ̀rí bẹ́ẹ̀rì pé gbogbo ẹni tó bá ti tẹ̀sí wọn kíláàsì àpè lọ́kàn nínú àwọn àmì ìṣá àlòkìkí àpè wọn wá pè yẹn òtún ẹ̀sìn gbé àwọn ìlú dáàbò dáàbò yẹn kò túmọ̀ sí pé wọ́n ń yìn wọn kò túmọ̀ sí pé wọ́n kò wọn lẹ́ni tó ga o kò túmọ̀ sí pé wọ́n kò wọn lẹ́ni tó mọ̀nà o kò túmọ̀ sí pé wọ́n kò wọn lẹ́ni tó ti lọ́wọ́ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀sẹ̀ wọn ní èdè gbígbà ẹni tí èsì náà ní tọ Ọlọ́run sọ ayé ẹka ẹfọn nígbà Muhammad sọlọlá àlùwà àlùsẹlẹ ó jẹ ẹ̀kọ́ fún gbogbo wa náà títí tí ọmọ ìjà àgbìyàn kíkí ká pè wá tààlà òkè àfẹlẹmẹ tẹsánwá ìgbẹyìn náà wọ èèyàn alẹ àkúdẹ ìlọwọ wọlé àti ìṣẹkẹbí iṣẹ ولا يستخدم بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا بانا مسلمون. ليه؟ الله wọn ti ń pe àwọn àlè ìdáàbò sẹ́nu pé ìpèpè ní ti àwọn ẹ̀yọ́ lórí àtúntò ọ̀rọ̀ aláṣán ọ̀ka ìdúgbò ẹ̀ kíkà tó bá ń sùn nínú àwọn ọ̀sẹ̀rọ̀ gbogbo wọn náà là ń pè ẹ wá síbi tó lọ lọ sí ìjọba láàrin wa rẹ̀ fáwọn ọ̀sẹ̀ ìtàmì àtọ̀lọ́ a ti gbọ́dọ̀ sí ìtọ́sọ́ tó ń pẹ̀lẹ́ apá àwọn ọ̀sọ̀rọ̀ àwọn àwọn àrùn ìdá ìyàwó yàtọ̀ nàṣọ́ra wọ́n ti máa ń fà nípa nẹ́bí lọ ìmọ̀ àrẹ ìṣẹ̀lẹ̀ kálukú pé àwọn là nẹ́bí lọ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ní ẹnu tó gbẹ ní tó bá ti dá gbogbo yìí ó fi dá wọn. àmọ́ níyàn bá dá sani ó fi tó ìṣẹ̀lẹ̀ wọ́n fi wọlé ìfowó lọ́jà kò sẹ́ni tó jẹ́ torí wọn lọ́mọ. sọ̀rọ̀ ti ṣe ẹni tó bá ti dá ẹ̀rọ sẹ́nu kó gbogbo olú ló ń bọ̀ pẹ̀lú àwọn lẹ́nu tí jẹ́ kó wọn ló pọ̀ gbogbo yẹn bọ̀ pẹ̀lú àwọn ọmọ ìdàlọ́ rẹ̀ ẹ̀rọ bàbá rẹ̀ ẹ̀rọ kíkan gbogbo ẹ̀ lábọ́. ọwọ́ kọ́ mọ àwọn ẹ̀jẹ̀ pẹ́ẹ́sìdẹ́ ẹ̀wọ̀n mọ́ríkàlà ńgbọ́n ti tọ́ ọmọ kánù àmọ́ ní ti kánù kọ́ ọmọ kánù náà tó ti kọ́ mọ àwọn òṣìṣẹ́ kankan ní gbogbo ẹ̀ tẹ̀lé ẹ̀ máa ti jẹ ọmọ wa náà ẹtọ́ bá fi bí ẹ̀ka àti òkú bàbá tí a lè kó lòdì tó lọ ká ẹ ilẹ̀ tẹ̀rẹ̀ tí wọ́n kọ́ lé ọ̀gá lọ mẹ́tòkò yìí tòṣùgbọ́n títẹ̀ nìkan bá ti dá àpilẹ̀ ọmọ wa ni tó ìrìn àmẹ́lẹ̀ bọ́ọ̀lù wa ni bàbá wa nẹ́bí ọlọ́run a tó ti gé àtàrà rẹ̀ gbogbo ẹ̀ yá àwọn ẹ̀rọ tó ń bá wa lára ní ọ̀hún dín ní ẹwù gbẹmẹ o àwọn nasọra ni tiwájú nasọra ni ẹ̀dá kù nínú anabi ibrahim àti nasọraniya nínú anabi ibrahim àti yahudiya ewu lọkọkọ nbẹ láyé sanabi ibrahim tiwájú yahudiya àti nasọraniya àbí yahudiya àti nasọraniya ló tiwájú anabi ibrahim àwọn anabi gan tí ẹlẹ́ni tẹ̀lé jẹ́ fi gbéra yín yahudi tí wọ́n anabi musa ni níbo ni anabi musa wà nígbà tó délé ayé láti gbàtà anabi ibrahim ti lọ anabi isa lẹlẹ sẹlẹ sẹsẹ sọrọ ayé náà sọ ara nígbà wà anabi isa dé sígbà tí anabi ibrahim ti lọ. náà lọ́wọ́ bá tó ń sè wọ́n pé yà á lè gbé dáadé ìlà tó á tó nàbí التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون قال يا أهل الكتاب ẹ̀yin àti sísírà ẹ̀yin òbí àti ẹ̀yin nàfàrà sísírà ń bẹ lọ́dọ̀ ẹ̀yin kí ló ti sẹ́yìn lẹ́mẹ̀ tó ṣá ìfún rẹ̀ fi bọ̀ bí kí ló pàṣẹ ti tẹ̀sẹ̀ ti fàǹfà ní fàǹfà ní bọ̀ bí àwọn àlẹ́ ẹ̀yin kọ̀ lẹ́yìn èyí ti ti ní ìwà ní kí ló ti tẹ̀sẹ̀ ti fàǹfà ń pa rẹ̀ báyìí ẹ màtá ni ẹ gbogbo ẹ nípa Abraham Abraham tó Abraham lè wò tọ́ba yẹn bá lè rọ ìyìn àlẹ́ ìṣẹ̀lẹ̀ àtẹ̀lé kò sí tọ́pamọ́ pẹ̀lú ìròyìn yẹn kò sí tọ́pamọ́ pẹ̀lú ọ̀sán yẹn kí ló ní tẹ̀sí fanfanfa rẹ̀ tẹ́ ní yahudi ni ìgbà kẹ́ni nàtọ́ra ni nàtọ́ra náà ò lè gbà táwọn ni yahudi náà ò lè gbà pé yahudi náà ló náà ọlọ́ni wọn máa kó sílẹ̀ títí lọ́wọ́ ọ́ọ́dù wọn lè dé òní ìlànà ìbáyà tó sì jẹ́ pé àkọ́tọ̀ ọ̀rá sàkàlẹ̀ tẹ́lẹ̀ tẹ̀lé tẹ̀lé ìjọra ń yọ̀ wọ́n káàfẹ́ ìjìlá kalẹ̀ sẹ́yìn náà tẹ̀lé tẹ̀lé ń jẹ́ nà sọ́ra àtọ́ méjèèjì kalẹ̀ àti lẹ́yìn dájú lẹ́yìn ikú àtẹ̀lé ìrọ̀lẹ́ àrùn ìṣẹ̀lá àbí àbí ìlú sáyé ìṣẹ̀lẹ̀ àbẹ́rẹ́ ẹsì ní oorun ara yín sínú sàárè tó ti wá di òwú sínú sàárè tó ti di nàkọ́rọ́ afẹ́lẹ́ dà ẹ̀rọ ẹ̀sìn làkàyè ọbẹ̀ ẹ̀rọ ẹ̀sìn làkàyè ìjọba tó làkàyè wọ́n wá mọ̀ wọ́n wá mọ̀ ìgbé àwọn bàbá yẹn àwọn ti kú ti pẹ́ wọ́n ti kú ti pẹ́ ìyẹn ní ìgbà tí a ná pàrọ̀ àṣẹ lóṣù kú ọmọ náírà ìwọ́n sọ pé hàn ah, ìgbé àdọ́nà náírà àti sèkínì ni bọ́lá wọn ta ọgbọ̀n tá àdọ́nà ni bàbá tó ti kú láti ìlú kan bí wọ́n fi pè é sí iye oṣù lẹ́dọ́nà náírà ẹ̀dọ́nà ní ní sẹ́wọ̀n fọ́nà ọ̀pẹ ẹ̀mẹ́ta sọ̀dá ní kọ́kọ́ ní. àbí ẹ̀kọ́ ni wọ́n kọ́ wọ́n wọ̀ lọ àkọ́kọ́ ẹ̀bí lọ́rọ̀ ẹ̀yin náà tó kájú wá pàdé lè wọ́n máa nìyẹn ẹ wá dúró ọdún tó ń ti lọ lọ lọ lọ lọ kó tó lè fáwọn anábì sọ̀rọ̀ fún àwọn àdúrà yẹn lé. àbàlẹ̀ àti àkìlú ẹ̀ nílàkàì nílàkàì ẹ̀ nà. eléyìí kọ́kọ́ jẹ́ ìsèfàmù ìǹkarí àbí ìsèfàmù sàkàrírí ìǹkarí ẹ̀ nílàkàì kí ló ṣe sàkàrírí ọ̀dọ́ àdúgbò ẹ̀ nílàkàì. <laughs> bákan méjì inú kọ́ jẹ́ pé wọ́n ti takò náà kó kóòtù ẹ̀fọ́ yẹ ẹ̀ nílà kọ́ ọ̀gbá ti máa nílà kọ́ ọ̀gbá sí pé tẹ́lá nílà kọ́ wá sí pé lọ́ sọ àyè. حاجة فيما لكم به علم فلم تحاجون يشكون فيما ليس لهم به علم والله يعلم وأنتم لا تعلمون أيش سبب بمن في المقال تشعر sepiɛ yi ina lɛ sepanpa nipa tɛ ɛmɛ mpa lɛ tɛ ɛdako mɛmɛ mpa lɛ muhammed صلى الله عليه وآله وسلم على يرسل التوراة على يرسل الإنجيل يبعثون لي وتبرع تيجي بام بام بار يسوني يسوني يسوني ما تسا ما تايكا كوي تبقى هنا لنتي بام بام بام كتيما كاكاكي بابو يساي بابو تي فلما تحاجون فيما ليس لكم به علم kí lọ́wọ́ ti tẹ̀sí pàpà nípa tẹ̀ lọ pa rẹ̀. bẹ́ẹ̀ ló gbàdúrà lórí ìrọ̀lẹ́ àlejò Muhammad náà sọ̀rọ̀ wá àti tẹ̀lé tẹ̀ máa ń pa rẹ̀ orí kápọ́n pàmpà lẹ́sẹ̀ pa rẹ̀ bẹ́ẹ̀ gbàgbọ́. kí lọ́wọ́ ti tẹ̀sí pàmpà nípa tẹ̀sí mà nípa tẹ̀ máa ń pa rẹ̀. والله يعلم وأنتم لا bá a lọ. ọlọ́dún ọmọ ẹ̀yàn ọlọ́dún ti sàlàyé wọn àti ká gbọ́ ká gbọ́ ká gbà ló pé wa àti ká gbọ́ kálábà ká gbọ́ ká gbà ló wa. ọlọ́run ni wọ́n máa ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ ìjírí ìlànà ẹ̀yàn ọ̀fẹ́ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀yìn pé àti ìdí ìlànà ìṣòwò àtàkìyàn lórí ìwọ ìlú náà lọ́ba àti tó àlejò òkúrí àbí lọ́ba nínú kò yẹ. bí alẹ́ ti bàbá sí bẹ́ẹ̀ ló wá sẹ́kọ̀ọ́ bí alẹ́ ti bàbá sí sẹ́fẹ́ sọ̀rọ̀ anábì ọlọ́dún sẹ́bọ̀. nítorí pé nígbà tí o di ẹ̀wù yíyà tó ti dẹ̀rọ̀ sọ̀rọ̀ àmúyẹ̀ kí ni wọ́n yìí wọ́n lè ṣe ìbò wọ́n lè ṣe wọ́n fi Islam sí àwọn ọ̀dọ̀ sẹ́bọ̀. ọlọ́run bá wọn sọ fún wa kí ẹ sọ́ra ọ ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه للذين اتبعوه وآمنوا أيها الذين آمنوا والله ولي المؤمنين àti ìpanilẹ́nu lọ kẹ́m tí o sì panilẹ́nu lọ lẹ́yìn rẹ̀ lé nípa pàtàwọn ẹ̀rọ ní àti nàkọ́ alẹ́ lórí ànábì Ibrahim alẹ́ ti sẹ́dá kí lẹ́ ń pèrè ayé gan-an lẹ́nu má kẹ́lẹ́ Ibrahim yẹ kó di yẹ ànábì Ibrahim yẹ ti yẹ wó di sójú abẹ́kù kílẹ̀ ti ra ẹ̀ gan anábì kan yìí mi ṣe Yahudi wọlé nọkùnránìyà èyí ṣe Nasara ولكن كان حنيفا مسلما ولكن كان حنيفا ọjọ́ ẹni tó fi ẹ̀kọ́ sílẹ̀ mú lórí sọ́lọ̀ lọ́kàn ìtumọ̀ hanifu ó fi ojú ọ̀nà ẹ̀kọ́ sílẹ̀ ọ̀pọ̀ sórí ojú ọ̀nà sísọ náà láàtún nínú ìjọsìn mùsùlùmá mùsùlùmí sì là ń tẹ́lẹ̀ Ibrahim ọ̀tún àbí ọ̀tún ọlọ́run ọmọ ẹlẹ́dàá lọ́sọ eléyìí àwọn nàkọ́ra wọn kéde àti wọn kéde ìyàwó ní kọ́ wọn fìdí rẹ̀ mi ọlọ́ọ̀ni ànífàn kìí kọ̀sẹ̀ bọ̀ ó túmọ̀ sí pé antum mushriku mùsùlùmá wà antum lastum mùsùlùmí mùsùlùmí lò kìí kọ̀sẹ̀ bọ̀ ọ̀sẹ̀ bọ̀ sílẹ̀ ẹ̀ ìṣẹ̀lẹ̀ sí kò ní yé wọn wọn ò gbédè ọlọ́run akọjá wọn máa káàdá mi náà ló ń ṣeré kí ọjọ́ kan náà ọ̀sẹ̀ wọ wàlàkẹ́ náà dún ló ń ṣeré kú ọ̀sẹ̀ wọlé. péréde léyìí lọ́wọ́ awó sísun ọwọ́ àtúmọ̀tìláṣí lẹ̀ wọn náà lọ́ọ́ pàtẹ́wọ́ òfin sọlọ́ọ̀ lọ́kùnrin alẹ̀ wọn lọ́ọ́ tẹ́wọ́ ọ̀pọ̀ nàìjíríà náà alẹ̀ òmùsìn náà pàtẹ́ oríire ó torí ibú àbí òsòrí ibú òsòrí ibú tó bá bá bẹ́ẹ̀ o. torí di eléyìí ọlọ́run bá ń sọ ọ́ fún wa níbi wíkẹ́ ẹ lọ sọ̀rọ̀ àwọn ẹnẹ́bí ìbọ̀dún màálí ìbẹ̀rẹ̀ kìí ṣe ewúrẹ́ kìí ṣe ìdènà sọ́ra ẹni ìfọ̀ mùsùlùmí ayé mùsàlùmí nífọ̀ náà lè ṣe ẹni tó fi ẹbọ sílẹ̀ lò tó dúró sí ká sọ lọ́ọ̀lọ́ka mùsùlùmí náà ó sì tẹni tó gbà fà fọlọ wà máa jẹ ẹlẹni lẹnu ọsẹrẹkì ọjọ́ kan náà wọn fẹ gébọn ti sọ fún anusọrọ tó bọkọ bọkọ ló kó ló kó lẹnu kó ọ̀rọ̀ tẹtẹ olùbẹlẹ lẹsẹ ìgbọràn yìí mà wọn kẹdí ẹwúdí àti kẹdí nàkọrà kẹdí mànà ọlọ́ni ẹ̀dọ́rọ̀ dáhùn ló ẹ sọ tó náà wọn bá lọ́kàn ṣoṣo ànẹ́bí Ibrahim òsìjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀bọ̀ torí ìràwọ̀ lè sẹ̀bọ̀ sọ̀rọ̀. ọlọ́run wá sí hàn án ẹnu pé kí ní lànà níbi rọ̀ yìí ẹnu pé kí n ti dáhùn mùsùlùmí ẹnu pé kí ní lànà níbi rọ̀ yìí ẹnu pé kí ní ṣe ọ̀kẹ́ ẹ padà sẹ́yìn. bọ́lá ní iná ọ̀lẹ̀ nẹ́sìlì Ibrahim ẹnìlẹ́bí lẹ́sẹ̀bẹ̀ àwọn àwọn tó lẹ́sẹ̀ sí ànẹ́bí Ibrahim tó bá àwọn àwọn àwọn táwọn ẹni tà ànẹ́bí Ibrahim táwọn ẹni ànẹ́bí Ibrahim àwọn tó lẹ́sọ̀ sí lẹ́sẹ̀bẹ̀ àwọn àwọn làwọn tó tẹ̀lé lánàá rẹ̀ lójú ayé rẹ̀ àwọn ètò tẹ̀lé lánàá rẹ̀ lójú ayé rẹ̀ kó tó di kọ́lọ̀ wọn bá ó mú ànábì Ibrahim kó lẹ̀. wà á rẹ̀ nàbí ànábì yìí kúmá ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà bẹ̀rẹ̀ tó lẹ́tọ̀ sáà nàbí Ibrahim nítorí pé ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam min lata Ibrahim hanifa ìlànà ànábì Ibrahim tó fi ẹbọ sílẹ̀ tó ṣe kíkà sọlọ́ọ̀lọ́ àmì ìyẹn ó ẹ̀yìn wọ́n ti kọ́ lọ lónìí láìmí yìí gbà ogoni fún bàbá ogoni fún ọmọ ogoni dẹ́mi mímọ àwọn ìkọ́ra yẹn àwọn ìyàwó ti fi wọn fún ọ àwọn ọmọ mìíràn ni níbi ìgbà pátákátá kò jẹ́ lọ́dún mọ́tà ní àwọn ti fi bẹ́ẹ̀ni mọ́kànlá ti lẹ̀ ọmọ mi bá pẹ̀lú làkàn tí ọ̀ká tí ọ̀ká pàpọ̀ wọ́n gbé pàpọ̀ báyìí tó tó wọn làwọn ẹ̀sẹ̀ ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين ọlọ́run náà sọ كان ابراهيم nàbí لا الذين اتبعوه الا ilẹ̀ وهذا النبي هذا النبي محمد صلى الله عليه وسلم قلنا ولت سنة النبي إبراهيم كفر لن يؤمن والذين آمنوا bákan náà àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí tìyín ní tàbí ìrọ̀lì tìyín là rọ yìí àwọn yòówù tí a ti sọ náà kan sọ láwọn jẹ kó ní kankan lára rọ yìí máa ń tẹ̀lé. والله ولي المؤمنين أتى النبي إبراهيم أتى أن النبي إبراهيم أتى النبي محمد صلى الله عليه وآله وسلم أتى يوسف ولا الله ولي ọlọ́run ọba lẹ́nu gbogbo àwọn ìwà òde. tó eléyìí fi hàn wá pé kàdúgbò ẹ̀kọ́ lọ tó sì wá mùsùlùmí tó sì wá lọ́kàn nílẹ̀ ní tó takò jẹ tó sì sì wá lọ́kàn nílẹ̀ ní tó tara rẹ̀ ní lásán tí ọ̀nà kò ń sílà lórí eléyìí báyìí. ọlọ́run wa wá ó fi hàn kíkẹ́ àwọn tó ń lẹ́tọ̀ọ́ kíkẹ́ wọ́n tẹ̀lé ti àgbẹ̀lẹ̀ kan wọ́n sì jẹ́ ní rẹ̀ náà làwọn tó ń tẹ̀lé lórí ẹ̀sìn àtàlẹ́lẹ́ Muhammad sọ̀rọ̀ wà àríwá sẹ́lẹ̀ àtàlẹ́ tó gbàgbọ́ nínú àwọn tàbí àwọn mọ̀kàndínlẹ́ àti àwùsọ àtàlẹ́ tó ń tẹ̀lé wọn tó gbẹ̀ngà lùkìyàn àwọn ni wọ́n ní alẹ́bí bá ariwa sele atale àríwá sẹ́lẹ̀ nàbí àwọ̀sọ atale to nínú àdé ń ni won tó tó ń ń wọn ni wọn tó ń sele ìlú sọ̀rọ̀ رضي الله عنه وارضاه أن رسول الله صلى الله wọn tó ń قال إن لكل نبي ولاة من النبيين وإن وليي منهم أبي وخليلي وخليل وخليل ربي عز وجل ثم قرأ إنه للناس بإبراهيم الذين اتبعوه وآل النبي والذين آمنوا والله ولي المؤمنين الإمام الترمذي معنى ذلك وأنا نبي محمد صلى الله عليه وسلم فسقوا بأن النبي iná ló lẹ́nu tiẹ̀ nínú àwọn anábì ọ̀nà gbogbo anábì tó léyìn tiẹ̀ nínú àwọn anábì ọ̀nà ẹni tí tẹ̀lé anábì muhammed Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn anábì ọ̀nà náà ni bàbá ńlá xali ẹni tó náà fi hàn di gbóngbó tó náà ti fẹ́ràn ọ̀nà di gbóngbó anábì Ibrahim alaihi salam anábì wa fi ọ̀rọ̀ lọ́nà wáyé náà kọjá yìí nínú àwọn olùdásí lè yìí. eléyìí ló kàn wá pé jíjà ọ̀nà máa sọ̀yà di ẹni ẹ̀yìn kan nínú àwọn ẹni ẹ̀yìn ṣùgbọ́n tó lè sọ̀yà di ẹ̀yìn rẹ̀ náà ló kéèyàn ló ti rú ohun tó ṣe ní dáadáa tó jẹ́ ọ̀gá. téèyàn bá ti lè ṣe ohun tó ṣe tó fi jẹ́ ní gíga nínú ọmọ nínú ẹni ẹ̀yìn pátápátá ní ọmọ wa. téèyàn bá ti torí pé òun kà má ṣiṣẹ́ tí wọ́n ń kura rẹ̀ tíjìra rẹ̀ ṣe ọmọlẹ́yìn ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run àbí tí ń pé irú làwọn àdáwọ̀ ànábì ọlọ́run kan tẹ̀lé kan rárá torí tí a bá ti wá rí bẹ́ẹ̀ kò sì rí lọ́fẹ̀ẹ́ gbéra rẹ̀ eléyìí kò sì jẹ́ mẹ́rin à ọlọ́run bá wa lọ́gbà nínú àwọn ọkọ̀ ìlú dára àti àwọn ìròyìn rẹ̀ tó bá rí wọ́n mọ̀ sí kọ́ àdàkà ìdá wọ́n ràn wá lọ́wọ́ lórí àti nínú àwọn èèyàn lóluwà tí ọmọ ìjọ ṣe fẹ́ yàtọ̀ sọ̀rọ̀ ọlọ́mọ ti wá lọ́kàn nínú tí ọmọ ti kà ń fòfo lórí ọwọ́ lásán lórí ọwọ́ lásán títí kì í gbé ní bíbí kankan ìwé táwọn kan ti tọrọ ọmọ ti já ti pàbó ọlọ́mọ kó fi àwa lọ́kàn nínú ẹni tuntun ní ọmọ ìtẹ̀lé ìlànà mẹ́rin ọ̀hán tọmọ máa lọ sẹ́nà lóṣù èyí kì í ṣe ìlànà mẹ́rin ọ̀hìn alùpàdé àlẹ́ ìṣẹ̀lá bàbá màá tẹ̀lé ọlọ́ ọlọ́run àti ẹ̀dá àwọn aláìsí. متأخر عن القيامة سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم السلام الحمد لله ومن يكون دعوة كما تسلم في سيد الطريق tí nǹkan oṣù wa dé ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sáwọ̀ ẹ̀ jọ. Tọ́ntì ó ṣẹlẹ̀ sáwọ̀ ẹ̀ jọ nípa àwọn ìbàjẹ́ ọlọ́run náà yóò san àwọn padà lẹ́yìn ọ̀mọ̀mọ́ pẹ̀lú àwọn àwọn yòókù tí nǹkan oṣù ti ń wá kó tó lè kọjá lẹ́yìn àwọn yòókù padà. Kọ́dà, okùn ìṣẹ́jú tẹ̀sán. 我们不讲了，你看我们宿舍看玻璃多牛逼，你们兄弟看到这个世界上，台湾人老牛掰，那，阿里叔叔。 alhamdulillah wọn ní ọ̀kan nínú àwọn àgbèsìkà bóyá yàgò ní àbí nàṣọ́ra wọn fẹ́ kéde ẹ̀sìn islam rẹ̀ ṣé àpò tó kọ́kọ́ wí gbólóhùn tá a máa wí tá a wọ ẹ̀sìn islam àbá pè é kọ́kọ́kọ́ lọ wẹ̀ náà kó tó wá wẹ̀ náà rárá gbólóhùn lọ́jà tó bá ti wí gbólóhùn ó ti di mùsùlùmí nù àbẹ̀wò lọ́la rárá wọn dàbí ẹni tí lọ́mi lára ṣe wẹ̀ tí lọ́ kọ́kọ́ wẹ̀ náà ni kó wá jẹ́ pé bíbí bá ti wẹ̀ lóṣù ẹ̀yin lẹ́nu kọ́ dínà tó di mùsùlùmí ẹ̀dọ̀ dára kó gbólò yìí tó bá kú tó wẹ̀ tó kú tó kí òun kan bọ́lọ̀ ọ̀dọ̀ máa lè dẹ́nà láì yọ tó nítorí lèlè gbólò láì fọ́ kọ́kọ́ wí náà lẹ́yìn tó bá gbólò ìgbà náà wà ní inú rẹ̀ náà ní káwọ́ inú rẹ̀ náà ní kábẹ̀rẹ̀ sí kírun inú rẹ̀ náà ní kábẹ̀rẹ̀ sí ní gbáwọ̀ kábẹ̀rẹ̀ sí ní yọ̀sàká kábẹ̀rẹ̀ sí sí hajj tàbá lágbára rẹ̀ bákan náà kábẹ̀rẹ̀ sí sódodo hajj náà ti bàjẹ́ ìlú pálapàla tó ti fi gíran dára dá tó ti tẹ́lẹ̀ kó di àtẹ̀lẹ́ náà àlékún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. 我上学五年，中午的时候在在部队，啊，我们。 ìgbà tí ìwé tó bá ti ní ìyẹn lórí kù láti odi dídò wẹ́ẹ́ ìlú wa kò wẹ̀ àti alẹ́ rí mu. Alhamdulillah ọkọ ni kí ọlọ́run ọba ọ̀fẹ́ wa ká máa ṣèwádìí ta ló pa màálù ká máa ṣèwádìí ta ló kó ògùn ṣe ká máa ṣèwádìí ta ló fi ewúrẹ́ ẹ̀yà tó sàmáǹtì méjì nípa ẹni pa sábà ń fi èmi jìn tẹ̀sọ̀ pàtà tí mo ṣe ọ̀dàpọ̀ náà àwọn ọ̀dàpọ̀ náà gba tàn pa tó sì jẹ́ pọ̀tọ̀ mùsùlùmí láti ró jẹ yẹn àdàrúkọ náà ká tó jẹ àmọ́ àti èmi àjẹ kò sí wà lọ àti èmi jì wọn dá ọkọ lọ àjẹ gẹ́gẹ́ bí àwọn ẹran táwọn àlọ́bà àti ìjẹran àwọn ti ń gbé ara ta àní ìdí láti tún máa ṣe bísí nílá ìka tó jẹ náà lópin ìgbà fáwọn mùsùlùmí ní máa pa wọ́n sì máa dárúkọ lọ wọ́n fi mọ̀ pé gbogbo òlú yìí gbogbo ẹran tó ń tà lè jẹ ẹran tó ń rà àwọn pa mùsùlùmí ni wọ́n máa dárúkọ lọ kó sí wàhálà mi. so àmọ́ gbọ́ pé nǹkan kan àti màá máa ṣẹlẹ̀ tó tó bá jẹ́ pé ó ti hàn wípé ìyá olóúnjẹ kan wà tí máa ń tòkù ẹran fáwọn èèyàn jẹ àní ra oúnjẹ lọ́dọ̀ rẹ̀ nítorí pé àlè sọ́ra fún tọ́lọ̀ nílé wọ̀ àyàfi pẹ̀lú ká sọ́ra fún jíjẹ lọ́dọ̀ rẹ̀ torí délé ájínà tó ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n pè ọ́nìyàn alájọ yìí wọ́n á gbé tọ́kì kan wọ́n wá da ọkọ̀ lọ́ọ̀tì kan ara nítorí pé àti màtẹ́lẹ̀ náà nígbèdì tó ti wá wọn ọ̀pá lọ́nà Islam fọwọ́ wọn sì dá ọkọ náà sí nígbà tí wọn pa tí wọn bá pe ẹ́ńjìnì pátá dá ọkọ náà àní jẹ kátó wá pé ẹ́ńjìnì wọn tó fi pa wọn tó dá ọkọ náà àní jẹ ẹ̀rọ ìtàláyé alhamdulilá kò sí wàhálà wà ẹ̀rọ ìjẹ tọ́ba ti di ẹ̀rọ ní kú tọ́ba bẹ̀rẹ̀ ti jẹ́ wà èwo ti kú ẹ̀rọ lára rẹ̀ náà obìnrin àtọkùnrin àbúrò sọkóbìn àbúrò sọkóbìn láti ǹjẹ́ ní tó bá gbà ọ́ ṣé ó lè lọ fún blood check-up tó bá bẹ́ wo gúrúùpù ẹ̀jẹ̀ rẹ̀ àbí kó sì jẹ́ pé bẹ́yà ń bẹ́ yẹ ẹ̀jẹ̀ rẹ̀ ò pé wàá rẹ̀ ní í kò sí ní tó burú bẹ́ẹ̀ gbígba ẹ̀jẹ̀ rẹ̀ nítorí pé wọ́n fẹ́ yẹ òkú sí tó burú mbẹ́ kí ẹ bá ti ti sọ ìgbà náà sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ wọ́n ní kò sí tó burú nínú kádékò nígbà tá à ń gbà ó tó ilé yẹn tọ́ka sí pé kò sí tó burú nù wọ́n mú nínú ẹ̀jẹ̀ yẹn náà bóyá fún wa yìí bóyá fún kí ẹ fi ràn yẹn lọ́wọ́ nítorí pé kọ́ gbádùn gbogbo ilé ìgbésẹ̀ tó burú mbẹ́ lẹ́yìn ẹ̀jẹ̀ fún òun ti ṣèwádìí 肯定有吧，哪哪里？昨天把它那个收回来，对不对？一、二、三，刚刚十五天可以做一个活动，一点零六七加一点三，每个点阅读百分之的。点零，一点六五多，百分之五点六，百分之七点一，一点二，百分之五点二，百分之五点三，百分之五点三，我这个会员可以返一点八，对不对？我这个，这样子。 lọ láti wọ́n ti wọ́n bẹ́ẹ̀ dà kí o kúrò lọ́dà àwọn ẹni láti yóò fẹ́ bá mi. alhamdulilayi kó máa ti pè kankan lẹ́sìn àkókò yẹn wọn kó gbàgbọ́ yẹn ẹ máa bẹ̀rẹ̀ kó o ṣe wọn yẹn láti lò ó ṣe wọn fún yẹn láti lò àmọ́ láti òní lọ yẹn lè fi hàn pé mi ò ṣe ìjọba pẹ̀lú mi máa sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wà á máa fi lẹ̀ wà á máa fi lẹ̀ wà á máa fi lẹ̀ tó fi fi lẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ pé màmá débìgbà kan àwọn bàbá bàbá yìí ta tí wọn náà fi kú ọmọ náà lọ́mọ jẹ́ lọ́dọ̀ àwọn kan tó nítorí délé níjò lọ́wọ́ àfilẹ̀ níjò lọ́wọ́ àkọ̀mpromáìsì tó nítorí délé náà wọ́n ti pè kálẹ̀ ìtọ́lọ̀ ìṣúná òpin ìrìn ẹni tó dọ̀bálẹ̀ ń kábò kápẹ́pẹ́ ẹni tó dọ̀bálẹ̀ kókókó kábò lórí kọ́ tẹ̀lé tọ́lọ̀ ẹni tó kúnlẹ̀ kábò kápẹ́pẹ́ ẹni tó kúnlẹ̀ káwọn fún torí tọ̀nà torí lè ṣe tí ọba ti di àtẹ̀sẹ̀ ní apáti kò sí nǹkan so tẹ̀lé òfin ọlọ́run yọ ọ̀dà fún láyé ètò ìdá fún láwùjọ yàrá. ẹ jẹ́ wọn sọ̀rọ̀ fún òyìn ìdílé àti máa ń lò àwọn ìdílé àti àwọn olùfẹ́ kéde àwọn kiri o orí ọ̀fẹ́ mùsùlùmí ọ̀dọ́ ọ̀dọ́ máa lò wéèdì ìdí àwọn kiri o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn àwọn àmọ́ ìwà ọ̀rá àwọn tẹ̀lé náà lọ sí ìṣẹ́jẹ́ sí ìdààmú kékeré òní ẹ̀ máa lò níwájú ọlọ́run ti yàn ẹ̀ máa lò lórí mùsùlùmí làwọn. so kọ́kà ní méjì wá lọ sí mùsùlùmí náà ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí. ṣé n tọ́jú pé náà máa lò gbẹgẹ ló dé sálọ sọlọ bá àtúntò fi jẹ kí àwọn ọmọ fáfínà nìkan ànábì kò jáde ànábì kò pọ̀ mọ́ àwọn míì jáde àkọ́kọ́ ni pé àwọn ẹ̀ta làwọn ọmọ míì kẹ́ẹ̀ bí sẹ́yìnà kẹ́ẹ̀ bí ọmọ kẹ́tó kẹ́ẹ̀ bí ọ̀kẹ́yà àmọ̀ fún wọn lọ́wọ́ ọ̀sẹ́yìnà àmọ̀ bọ́ lọ́wọ́ àmọ̀ pé sẹ́yìnà ní ọmọ ànábì sọlọ àtúntò ọlọ́wọ́ ṣùgbọ́n tí a tún wọn náà ṣẹṣẹ àná ìṣòro bá rẹ sínú àti sáà nàbí ọwà ànábì ni wọn ní kí ló dé wọn lára ọmọ zainab ní ọyà ànábì sọ wọn sọnà ní kó ṣe sùúrù kó sì gbà fọlọ ọmọ rẹ kẹ ẹsẹ lọ́dọ̀ lọ ó sáà lọ pàṣẹ sáà nàbí ọyà wà ní ànábì sọ wọn sọnà wọn sì gbọ́ ọmọ ẹ lọ omi ẹ fún sìnká lójú àmì lọ hamẹ sọlọ wà á lọ ìdáhùn kan pé àwọn ọmọ ọmọ mi yẹn sí ìdáhùn kejì ó ní nǹkan tí wípé àwọn ọmọ ọmọ ànábì lágbọn fáfímà nìkan ẹni ìdájọ́ bá wí ní máa sọ̀rọ̀ táwọn bá fi ọmọ ọmọ rẹ̀ lọ́mà wọn làwọn kàkà lọ bá wí àtọ́ táwọn ọmọ ọmọ mi ìyẹn táwọn ọmọ ọmọ mi bá wà tó ti fi wọn sí wọn sí torí pé àwọn ọmọ náà dáná náà làwọn hasan àwọn ọmọ àrí tí wọn sọ ọmọ kọfí hasan àti hasan àti hussein ọba o tẹ̀gbá yìí tún láwọn ọmọ nítorí ní ibi fún un nígbà wọn nígbà wọn àwọn eléyìí tó wọn wà lẹ́nu. ẹni tó bá ọ̀dà gbà eléyìí ìdánilẹ́kọ̀ọ́ ṣáà àwọn àtàlà yìí ní yẹn gbà mí ẹgbẹ́ gbà lérò mọ́ bọ̀ lọ ẹni tó béèrè kẹ́yìn àwọn àtàlà yìí ní yẹn gbà mí mọ́ gbà lérò yẹn gbọ́dọ̀ tó alábẹ́rẹ́ pọ̀ náà ọ̀nà tí islam wá láǹfààní dáàtì kọ́lá ní sọ̀rọ̀ àtàtì lórí ẹ̀